أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدفكم الله وبركاته ọba tó sọ àmì wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulghani almaqdisi ọlọ́run ọba tí ó yọ́nú sí aka àdífẹ́ náà kejì tó wà nínú sọ̀rọ̀tún ìsìnkọ́ àti àwọn àlàyé lọ́pọ̀lọpọ̀ inú tó kù tí a ó mẹ́nubà síwájú ká tó wọ báàbì míì ó ní pé nínú àdísì yẹn ó kọ́ wa ní ẹ̀kọ́ báwo la ṣe gbàdúrà torí pé nígbàtí anabi sallallahu alayhi wa sallam tí arákùnrin yẹn tó wọnú mọ́sálásí ní ìdàkejì tó ní kí anabi sallallahu alayhi wa sallam bá wọn kí wọ́n dá òjò dúró anẹ́sà sọ́lẹ̀m kò gbàdúrà ìdá òjò dúró ṣùgbọ́n gbàdúrà pé kí ìpalára òjò yẹn kó dáwọ́ dúró bal sa'ala rafa dararihi wa kashfihi anil buyut anẹ́sà sọ́lẹ̀m ó gbàdúrà pé kí ìpalára tí òjò yẹn tó dálẹ̀ kí ọlọ́wọ́ bá dáwọ́ ẹ̀ àti pé òjò náà kó mọ́rọ̀ lórí àwọn ilé kó lọ rọ̀ nínú aginjù inú ìgbẹ́ níbi tí òjò náà ti máa ṣàǹfààní jù. níbí ó fi hàn pé tí èèyàn bá máa gbàdúrà kí ọlọ́run bá mú aburú kan kúò nínú àwọn aburú míì ní wà nú ẹ̀. kéèyàn ọmọ bẹ lọ́run pé kọ́lọ̀ dáwó dòdó tí ó bá ilé jáwó dòdó chọ aburú náà ni ó padà wá jẹ́ fún wa. níbi àdísì náà ó kọ́ alẹ́kọ̀ọ́ pé ọlọ́run ọba ó ní ẹnì tí ó ń jẹ́ kí òsújò kọ́ wá bó ti wù ú wíwá òsújò kò ní ni pé òjò máa rọ̀ àìsí omi ni pé òjò ò ní rọ̀ bó bá ti wu ọlọ́run ọba ló ṣe lè rọ̀jò ìgbà mí òjò ọ̀rọ̀ láì jẹ́ pé òjò sú ìgbà mí òjò ó sì sú láì sí pé òjò ọ̀rọ̀ bákan náà nínú àdìsí ẹ̀kọ́ àrí ẹ̀kọ́ kọ́ pé àdúrà nàbì sallallahu alaihi wasallam albarka wà nù ẹ̀ ó sì fi kàrámà sí ànàbì sallallahu alaihi wasallam ní ó hàn àti mọ́jíza léètọ́ hàn ó fi hàn ìdínú tí imam adnáwàwí nínú sharhu muslim ó ní fi ìkbáru an mọ́jíza ti rasulillahi sallallahu alaihi wasallam àdísì ó fi hàn mọ́jíza tí annabi sallallahu alaihi wasallam ní وعظيم كرامته على ربه سبحانه وتعالى أتي أقل تبقى tí ànábì sàkálà ní ní ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ bí inzali makọrí sábàtà àyàmì mùtàwálìyà mùtẹ́sílẹ̀ bísù àlìyí tí ọlọ́run fi rọ̀jò fún ọjọ́ méje tí òjò náà ò sì dáwọ́ dúró immediately lẹ́yìn ìgbà tí ànábì sàkálà gbọ́wọ́ sókè tó bẹ̀ lọ́run min ghairi taqdimi sahabi wala qaza' láì ṣe pé ẹ̀sújò wà àbí nǹkan kan tó dàbí ẹ̀sújò ti ẹ̀sí ṣùgbọ́n òjò rọ̀ wàlà sábàbù àkọ̀ lágbọ́n ìrọ̀ wàlà àbáṣe kò sí sábàbí míì dá sọ pé ntójókójú ọ̀rọ̀ ni kò sí kò sí ntọ́jọ́ وإجابة دعاء متصلا به حتى خرجوا في الشمس بكنا نباتي عن النبي كي أجونا دعوة دلون ìlídẹ́dùn náà ni odò náà sì dáwọ́ dúró oòrùn tún ò rí lọ́sẹ̀ kan ó sì yọ eléyìí ó fi hàn pé anabi sallallahu alayhi wa sallam ní ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ní huwa alladhi yurikumul barqa khawfan wa tama'an wa yunshi'u as-sahaba ath-thiqal. ọlọ́run ọba ó ní ẹni tí ń fi ẹ̀sùjó hàn yín nígbà wọ́n bá fi ẹ̀sùjó hàn yín bákan náà àwọn àrá àtẹ̀tímá wọ́n máa sán khawfan wa tama'an láti fi jẹ́ àwọn tí wọ́n ní ìmánì wọ́n máa bẹ̀rù wọ́n sì tún máa ra kan oore tí òjò náà mú wa. وينشئ السحاب الثقال ọlọ́run ọba ló jẹ́ kí ẹ̀sùjò tó tóbi tó nípa kọjẹ́kọ́ máa rìn lókè pẹ̀lú agbára ọlọ́run ọba bákan náà ọlọ́run ní ibi rọ̀ṣíkùn nùhásà amẹ̀lẹ̀tẹ̀ min wọ́n yóò nẹ́sìlò àlékún mi nàṣẹ̀mẹ́ ìmá ẹ̀n líyò tọ̀ hírọ̀kùn bí wọ́n yóò bí ibà ánkùn ríjìzà ṣèpán wọ́n yóò bí tọ̀ àlàkùnú bìkún ويثبت به الأقدام ونبي صلى الله عليه وسلم rántí kí o sì التي àwọn àlùmọ̀ rẹ létí nígbà tí ọlọ́run tó mú oorun fúfúyẹ́ tó mú wá nígbà tẹ wà lójú ogun torí kí ọkàn yín ó lè balẹ̀ ó tún wá rọ̀jò láti òkè kó lè jẹ́ ìmára fún yín kí ọlọ́run lè mú gbogbo àwọn ẹ̀dọ̀tí àti tí àwọn èṣù tọ́fẹ́ máa mú wá kọ́lọ̀ lè mú kúrò kọ́lọ̀ lè jẹ́ kí ọkàn yín kó dúró láti kọjú àwọn ọ̀tá ó sì lè fi ẹsẹ̀ yín múlẹ̀ so gbogbo eléyìí ó fi hàn pé ìdẹ̀ra àti ìkẹ́ ni òjò jẹ́ pápá jùlọ ní àsìkò ànábì sallallahu alaihi wasallam fún àwọn sàábé ànábì sallallahu alaihi wasallam lásìkò tí ò sí tí ì ṣe àsìkò òjò ọlọ́run bá ń rẹ̀jò láti fi ran ìjọ ànábì muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́. bákan náà nínú àdìsí ó tọrọ ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá sì ràn ní immediately وكذلك في قصة سؤال أبي بكر للنبي صلى الله عليه وسلم بكنا nígbàtí abubakar tọ́lọ bá ànábì sọ̀rọ̀ sálàm ní àtìkò kan tí wọ́n wà lójú ogun ipe kí ànábì ó bẹ ọlọ́run kọ́lọ̀ ọ̀rọ̀ jù ànábì gbọ́wọ́ sókè immediately náà ni òjò débi pé odò yẹn ọ̀rọ̀ kọjá ẹbí tí àwọn mùsùlùmí wà tó gbogbo àwọn yìí ó fi mu'jiza anabi sallallahu alayhi wa sallam ó fi hàn àti àpọ́nlé tí anabi sallallahu alayhi wa sallam ní ní ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ eléyìí ni àlàyé sókí lè tó kù nínú ìdánilẹ́kọ̀ọ́ tó wà nínú àdífi ìgbẹ̀yìn nínú salatul istisqa àwọn ojúpọ̀nà ní oníbàábù sọlẹ́tul khawf èyí ni pé ojúpọ̀nà tí ó sọ̀rọ̀ lórí irun ìbẹ̀rù sọlẹ́tul khawf irun ìbẹ̀rù kí ló kí nìdí tí wọ́n fi pè ní irun ìbẹ̀rù à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ حديث لا قد أفانا مواني مبادنا وني حديث عبد الله بن عمر رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف في بعض أيامه التي لقي فيها العدو فقامت طائفة معه وطائفة بإزاء العدو فصلى بالذين معه فصلى بالذين معه ركعة ثم ذهبوا وجاء الآخرون فصلوا بهم فصلى بهم ركعة فقضت الطائفتان ركعة ركعة حديثي وبوالات يدو عبد الله عمر عمر ابن خطاب رضي الله عنهما على باكيو يونسي وعمجيج أني صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف anabisa sallam ó kírun irun ìbẹ̀rù fún wa fi báàbí àyíyáni yí alẹ́tì lẹ́fìyà fi àlàdù ní àwọn ọjọ́ kan tí anabi kọjú àwọn àwọn ọ̀tẹ́ àìsàn tí wọ́n ń bá jà faqama ta'ifatun ma'ahu àwọn apá àwọn apá kejì wọ́n wá kọjú sí àwọn ọ̀tá sọ̀sọ́là bílẹ̀bí na máa àhúrọ́ kàtẹ́n wọ́n wá kí òun rákà ẹyọ kan pẹ̀lú àwọn tí wọ́n dúró pẹ̀lú ẹ̀ tó mẹ́dá àbù làwọn bá lọ wàjá àkọ́ ìfẹ̀tùn àwàjá àlàkọ̀rùn àwọn apá kejì làwọn bá wá. Okay. ní àwọn apá kejì nabawa fasọ́lá bíi mùrọ̀kàtàn anábì tuntun rákà kan pẹ̀lú wọn fọ̀kọ́bọ̀ tọ̀ ìfàtà ní rọ́kàtàn rọ́kàtàn àwọn apá èkíní kejì tí wọ́n jọ kírun pẹ̀lú anábì sàlá wọ́n wá san rákà ẹyọ kọ̀ọ̀kan padà ó lè jẹ́ pé àlàyé ìkọ̀sọ́ sífà bí sífà yẹn ṣe wà dáadáa ṣùgbọ́n àwọn àdìsí ń bọ̀ wá tí ó ṣe àlàyé lórí sífà yẹn bó tilẹ̀ jẹ́ pé sífà ìrun sọ̀látùl khawf ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ tó ní báàbù sọ̀látùl khawf àwọn mẹ̀sáyè tó wà ń bẹ̀ ni pé lálàkọ̀kọ́ ìjìmá àwọn olùmọ̀ àti al'umma anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n lórí pé irun sọ̀látùl khawf yìí ó wá síwájú ogun Khandak kama gbàgbé pé ogun Khandak gẹ́gẹ́ bí àfikà sẹ́yìn ó ní pé alẹ́bíṣà ọ̀sẹ́lẹ̀m àti gbogbo àwọn sàhábà wọn ò lè kírun sọ̀láàtù làásà àgbà tí òun wọ̀ so ìbáyé pé wọ́n ti ṣe sọ̀láàtù khawf ní ẹ̀tọ́ fún wọn gbà náà wọn à nídìí àti lọ ìrun asiri lára títí tí òun fi wọ̀ gẹ́gẹ́ bí a ti kà sẹ́yìn pé anabi sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tí sayidina umar tó wá tó bẹ̀rẹ̀ sí sẹ́bi lé àwọn yahud àti nasara tí anabi sallallahu ní kí ló dé olóhùn ò kírun al tí èdè sí anabi sallallahu ní àwọn náà ò kì so lẹ́yìn ìgbà tí òun wá wọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kírun al wọ́n wá kí magrib lẹ́yìn rẹ̀ so ìbájẹ́ pé salatul khawf yìí ó ti sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ni wọn ò ní ìdí àti lọ́rùn lára di ẹ̀yìn àgbà tí ó rùn wọ̀ ìdínú sí alhafiz al-iraqi tó ní ahadith صلاة الخوف ناسخة لجمعه عليه الصلاة والسلام يوم الخندق ipe àwọn àdìsí tó wá lórí salatul khawf àti àyà tó sọ̀kalẹ̀ ní al-Qur'an lórí salatul khawf ó ti pa kámọ́rù lára torí ìbẹ̀rù ó ti parẹ́ léètọ́ ṣẹlẹ̀ ní ogun Khandaq bayna salawati adida lẹ́yìn ìrun tó pọ̀ فكان حكم الشرع أولا جواز تأخير الصلاة لاشتغال بمحاربة العدو ohun tó kọ́kọ́ wá ni pé kò sí aburú ká lọ́rùn lára di ìgbà tí a ó rí àyè kí nígbà tí a bá ní ìdíwọ́ gẹ́gẹ́ bí ogun ilá ayan kọ́bí aṣogun títí bí ìdíwọ́ yẹn tí ó fi kúrò àwa lè san ìrun náà padà ńgbà náà ṣùgbọ́n ọlọ́run bá pa ìdájọ́ ìrun rẹ̀ ọlọ́run fẹ́ kí a fi ìrun ṣeré àti kí a lọ ìrun lára so ọlọ́run ṣe sọ̀látùl khawf ìkírun ní àsìkò bẹ̀rù báwo láti kí ọ̀nà olágbà kí anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ṣe àlàyé ẹ̀ nínú aya al-Qur'an anabi sallallahu alayhi wa sallam wa kọ́ wa practically báwo láti ṣe. والمشهور الذي عليه الجمهور ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí wọ́n lọ lórí ẹ̀ ni pé anna awwala mashru'iyyati salati al-khawf kana fi ghazwati dhati ar-riqa ipe àkọ́kọ́ àsìkò tí wọ́n ṣe ìrun ẹ̀rù ní ẹ̀tọ́ ó ní ogun tí wọ́n pè ní dhati ar-riqa bó tilẹ̀ jẹ́ pé ìyapa ẹnu wá àsìkò wo ni ogun yẹn gan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Imam Bukhari bó ti mú wá nù síra àti tiẹ̀ òun ni pé ó ṣẹlẹ̀ lẹ́yìn ìjírá ọdún keje lẹ́yìn ìjírá inú wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe hope ní ẹ̀tọ́. bákan náà àsìkò yẹn ìyapa láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ àwọn míì ní ọdún ni àwọn míì ní ni àwọn míì ní ni. bákan náà inú ogun wo gangan lọ́sẹ̀lẹ̀ ìyàpọ̀ inú wà nínú ẹ̀ náà ìdínú tí ó fi wá nu Imam buhari tó ní ohun tó fi hàn wípé ọdún keje yẹn ó ló lágbára jù ìdí ni pé Abu àti Abu Musa al-Ash'ari àwọn ọ̀pẹ̀sìn àyàfi lẹ́yìn ìgbà tí wọ́n ti wọ́n ṣe ogun Khaybar ogun Khaybar ó sì ṣẹlẹ̀ ní ẹ̀yìn ọdún mẹ́fà lẹ́yìn hijira Ànábì sallallahu alayhi wa sallam ni. bákan náà ogun tó wá lẹ́yìn Khaybar ó ní Zatu Riqa léyìn tó sì jẹ́ pé Abu Musa al-Ash'ari àti Abu Huraira àwọn náà jagun pẹ̀lú Ànábì sallallahu ní ogun yẹn eléyìí fi hàn pé ó tẹ̀lẹ̀ ní ní ọdún keje lẹ́yìn ìgbà tí anabi sàásánlá ń ṣe hijira wá sí madina bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n ní irun sọ̀látùl khawfi yìí láti gbà tí ọlọ́wọ́ bá ti ṣe ní ẹ̀tọ́ títí di ìjọ gbẹ̀ndé alkiyama ó sì wà mashru'u àwọn mùsùlùmí lè kí tí wọ́n bá wà ní ipò ìṣòro torí pé ó wà nínú àwọn olùmọ̀mí tí wọ́n ní salatul khawfu yẹn khususiyya anabi sallallahu alayhi wa sallam ni èyí ni pé anabi sallallahu alayhi wa sallam nìkan ni ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún àwọn ẹlòmíì ò tún lè ṣe lẹ́yìn rẹ̀ ìdúnnù ti ìmáàmù Nawawi tó ní madhabuna annaha mashru'a وكانت في زمن النبي صلى الله عليه وسلم مشروعة لكل آل عصره. إذا أنت أوتلي ó ní pé irun sọlátùl khawf yẹn ó tọ ṣẹ̀ríà ní àsìkò ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo àsìkò àwọn tí wọ́n lògbà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam títí di ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama. so ànábì sallallahu alayhi wa sallam ó kí sọlátùl khawf yìí ní ìgbà àìmọye tọ́pọ̀ pẹ̀lú àwọn sàábẹ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tí ó yọ́nú sí àwọn náà ìdínú ti imam ahmed tó ní sábàtà fi sọláàtì khawf sittata ahadith àwọn àdìsí tó yanjú tó wá lórí sọláàtì khawf àwọn àdìsí mẹ́fà ní àbí méje ayyuhuma fa'ala al-mar'u jaza gbogbo èyí tí ó bá wu èèyàn láti kí ó lè kí kò sí aburú nú ẹ̀. wa sifatu sọláàtì khawf tattali bi ikhtilafi shiddati al-khawf bá ti kírun yẹn ó yàtọ̀ sí ra wọn gẹ́gẹ́ bí ìbẹ̀rù náà bá ti rí bí ìbẹ̀rù yẹn tó bá gbà wá láyè láti lè kírun ní jẹ́mìí sífà tá kí náà ó tún yàtọ̀ sí irú àwọn situation wo la wà níbo làwọn ọ̀tá ọ̀hún wà ẹ̀yìn wọn náà wà ní àbíwájú wa torí ìgbà mi tó wá pé ìlú yìí ní ìsìn àwọn ọ̀tá ń bọ̀ báyìí alqibla sì ní kó láti kírun salatul khawf tó bá pẹ́ àwọn ọ̀tá wọn wá ní àti qibla ni báwo láti ṣe salatul khawf tí wọ́n bá wá ní agbọ̀n ọ̀tún àti agbọ̀n òsì ni báwo ni salatul khawf yẹn ṣe máa rí gbogbo ẹ̀ ó wà bí situation tí àwọn èèyàn bá wà lásìkò náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe kírun salatul khawf yẹn so ìdí nu tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwọn ní ọwọ́ imam ló wà láti sẹ̀lẹ́tì sífà fún òkè torí bí situation bá ti wá. Now, ìdínú ti ìmáàmù Khattabi tó ní Salatul Khawf àníwá. Irun Salatul Khawf yẹn oríṣi lọ́wọ́. صلاها النبي صلى الله عليه وسلم في أيام مختلفة ànábì kí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tó yàtọ̀ ó sì kí ní sífà tó yàtọ̀ wa ashkali mutabayyina pẹ̀lú pé bí ànábì ti kí wọ́n yàtọ̀ síra wọn yataharra fi kulliha ma huwa ahwata bis-salat wọ́n wàá wo èwo ló dáa jù kí wọ́n kí èwo ni maslaha wà ń bẹ̀ tí ó fi jẹ́ pé àwọn tí wọ́n máa sọ àwọn ọ̀tá wọn ò fi ní bá wọn ní àìmọ̀. ọ̀rọ̀ rẹ̀ tó ní sọ́lá bínà rasulullahi sallallahu alayhi wa sallam sọ̀láta alkhawf fi báàbí ayyámihi lẹ́tì laqiya fi àdùn. anabi sallallahu alayhi wa sallam ó kírun ìrun bẹ̀rù fún wa ní àwọn ọjọ́ kan tí ó pàdé pẹ̀lú àwọn ọ̀tá. àwọn wọ́n pè ní sọ̀láta alkhawf لأنها تسلى في حال شدة الخوف torí pé irun yẹn wọ́n máa kí ní àsìkò tí àwọn èèyàn wà nínú ìbẹ̀rù ìbẹ̀rù tó le kókó àwọn khawful mufaja'a àbí kọ́ pé ìbẹ̀rù àìmà tọkàn wá unexpected tí àwọn tí àwọn ọ̀tá kan kàn gbógun wọ̀lú láìmà àsìkò òun sì tó bóòlù àwọn èèyàn ó ti kírun sọ̀rọ̀ rẹ̀ tó ní fi báàbí àyà mi ní àwọn ọjọ́ àwọn ọjọ́ kan wọ́n máa ń pe ọjọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ni so ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ńjọ́ náà wọ́n pè ní ọjọ́ ọjọ́ báyìí ọjọ́ báyìí tí wọ́n máa ń fi gbé zaatu rìkọ́ ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ tí wọ́n sì pè ní zaatu rìkọ́ al-uhud ó ní tó ṣẹlẹ̀ tí wọ́n sì pè ní uhud torí ààyè tí wọ́n ti fi bàdà ó tó tọ́fà tó fi pè ní bàdà torí ààyè tí wọ́n ti jàjà náà ni wọ́n pè ní bàdà bẹ́ẹ̀ ni gbogbo àwọn àwọn gázuwa nínú riwaya mi tó wà nù Bukhari ó ní ghazawtu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam qibala najdin ajagun pẹ̀lú anabi sallam ní ọ̀nà najd najd yẹn àwọn àyè kan ní lónìí ó ti wọnú jaziratul arab bẹ́ẹ̀ ó fi mọ́ bá ti iraq sí baitul maqdis náà wọ́n á ní zaatu riqa ohun tí wọ́n gbà lérò ní wípé ìrun àbí ogun tí wọ́n jà lẹ́yìn Khaybar torí pé ìnídẹ́jì ẹ̀yìn Khaybar òun ni wọ́n ja ìrun zaatu ọ̀rọ̀ rẹ̀ ló ní faqama ta'ifatun ma'ahu àwọn ẹ̀jọ̀ kan wọ́n wá dúró pẹ̀lú Ànábì sallallahu alaihi wọ́n ní ìdí tí àyà sọ̀látùl khawf tó fi sọ̀kalẹ̀ nìyẹn nígbà tí wọ́n wà pẹ̀lú àwọn ọ̀tá làwọn ọ̀tá yẹn bá bẹ̀rẹ̀ sí ṣe ìmọ̀ràn láàrin ara wọn lẹ́nìkan bá ní ẹjẹ́ á má ti gbógun tì wọ́n ní ìsìn ẹjẹ́ á fi wọ́n lẹ̀ dídi àsìkò oorun torí mùsùlùmí èti ìrún ṣeré bó ti wulẹ̀ orí wọn ó kírun nígbà tí wọn bá ń kírun lọ ìgbà náà ni a gbógun sí wọn gẹ́gẹ́ ṣe fún wa ní wùkárí nìyẹn gbogbo ìgbà tí wọ́n bá gbógun wa lásìkò tá a bá wà mọ́ṣáláṣí ni àwọn èèyàn wà wà láti mọ́ṣáláṣí làwọn èèyàn máa sáré káàkiri ní gbogbo òní ọba dàrú àwọn tí wọ́n lọ mọ́ mọ́ skul àsìkò náà ni wọ́n ti ń kálukú gbogbo òní ọ̀kadà so báwọn náà ṣe ìrònú wọn ni pé mùsùlùmí bó ti wulẹ̀ orí wọn lọ kírun ní mọ́ṣáláṣí wọn sì kírun jẹ́mì ó ní ọlọ́mbàrán màláìka Jibril sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá sàlàyé èrò tí àwọn àwọn kèfèrí tí wọ́n ń gbà wípé a ó gbógun wọn bá wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kírun ó ní àyàbá sọ̀kalẹ̀ ọlọ́ni wọ́n ìdá kúńtà fi hìm fa àkọ́mtẹ̀lá ọmọ sọ̀dà tí o bá wà pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ àwọn sàhábà gbèrò dúró pẹ̀lú wọn. fàlìtẹ́kùn tọ̀ ìfàtún minhum kí àwọn apá kan nínú wọn kún ó dúró máa kà pẹ̀lú rẹ̀ wàlìyà kùdú aslihatahum tó sì gbé Eh, àwọn nǹkan ẹ̀já wọn fún gbé dúró fa'ida sajadu falyakunu min wara'ikum so nígbà tí wọ́n bá kírun kó wà ní ẹ̀yìn yín àwọn tí wọ́n gbé eh, nǹkan ìjà dúró yẹn lẹ́yìn ìgbà tí ẹ̀yin bá ṣe sùjádà tán tẹ́ dìde wàlítà ti tọ ìfàtún òkùrọ̀ àwọn sọ́hùn míì táwọn táwọn àwọn ọ̀tá àwọn tó wá wá síwájú àwọn tó ti kí rákà kan pẹ̀lú yẹn àwọn tó fẹ́ sí ọmọ ogun àwọn ọ̀tá wàlítàtì tọ ìfàtún òkúrọ̀ lẹ́mùsọ́lù fàlùsọ́lù àwọn tí wọ́n ti kírun yẹn káwọn tó wá wá kún kírun pẹ̀lú rẹ wàlíyà òdú ṣíbrọ̀hùn káwọn náà wà aláàkì wà aslihatahum kó sì wà pẹ̀lú nǹkan ẹ̀já wọn wadda alladhina kafaru law takfulu an aslihatikum wa amtiatikum fayamilu alaykum maylatan wahida torí pé àwọn tí wọ́n àwọn kèfèrí wọ́n ti gbèrò pé nígbà tí ẹ bá wà ní àìmọ̀tẹ́ǹkirun lọ ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọ́n wá gbógun tì yín sọ nígbà yẹn ni àyà sọ̀látò khawf lọ́sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam qala fàḥadọ̀rọ̀ fi sọ̀lá nígbà tí òun wá tó fàmọ́rọ̀ wùmù nàbí sallallahu alayhi wa sallam ni anabi sallallahu alayhi wa sallam bá pa wọn láṣẹ fàákọ̀dù sílá ònkàlùkù gbé nǹkan ogun rẹ̀ dání fọ̀sọ̀fẹ́nà khalfahu sọ̀fẹ́yìn ọwọ́ àtòwálẹ́yìn rẹ̀. sí sọ́wọ́ méjì àwọn tó wà wájú wọn ó kí rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam àwọn tó wà lẹ́yìn rẹ̀ lásìkò tó ń kí rákà alákọ̀ọ́kọ́ yẹn àwọn ó gbé nǹkan ogun wọn dání wọn mọ̀ wo àwọn kèfèrí lẹ́yìn ìgbà tí wọ́n bá kí alákọ̀ọ́kọ́ yẹn tán so àwọn tí wọ́n kí òun yẹn wọ́n pàtẹ́yìn àwọn tó wà lẹ́yìn àwọn ẹ̀yẹ wọ́n ṣe tàtàíyà pẹ̀lú àlẹ́sà sálàm àti sálámà àwọn tó wá dìde wọ́n pọ̀ sẹ́yìn wọ́n pé nǹkan ogun dání àwọn tó sí rákà alákọ̀ọ́kọ́ yẹn wọ́n tó wá kí rákà àwọn àwọn tó wá sálámà eléyìí sífà kan àwọn sífà bíi náà tó wà lè dáwà ṣe àlàyé lórí ẹ̀ insha Allah so ọ̀rọ̀ rẹ̀ tó ní wọ̀pọ̀ ìfẹ́tún bí ìzá ilẹ̀ àdù àwọn apá míì wọ́n wà fèsì àwọn ọ̀tá ìzá ó ní agbọ̀nbi tí wọ́n wà so bó ti wulẹ̀ orí bí wọ́n bá wà ní agbọ̀n gabas ni àwọn òdu àwọn náà fèsì gabas ni tó bá pé apá ọ̀tún ni wọ́n wà àwọn fèsì apá ọ̀tún tò níbẹ̀ yẹn fífèsì ibi tí wọ́n fèsì yẹn ọ̀bàrún wọn jẹ́ torí pé àsìkò ìṣòro ni torí pé jíjẹ́ ní òbá ṣe é ṣe gan bẹ́ẹ̀ gbogbo ibi tí wọ́n bá dojúkọ wọ́n máa tírun pẹ̀lú ímẹ́ẹ̀lì àti àtọkàn wọ́n sì máa jagun lọ ọlọ́run fi wọ́n fi àyè lẹ̀ fún wọn láti mọ́ kírun so eléyìí ó fi hàn bí ìrun ṣe tóbi tó torí pé ọlọ́run ò fi wálẹ̀ láti mọ́ kírun torí pé ogun ń jà wá aláti kírun a wà ọ̀nà bó ti wulẹ̀ orí ká kírun. sọ kíkírun yẹn ó ti di ọ̀ràn yẹn torí pé ọlọ́run ti fi àsìkò sí ibi láti máa ẹsẹ̀ tí ń bẹ lórí ẹni tó wà lálàáfíà tí ó sì sí bẹ̀rù kankan tí ó ní ìdíwọ́ kankan tó fi ìrúnlẹ̀ títí àsìkò oorun náà wá fi lọ ẹlòmíì níbi iṣẹ́ rẹ̀ ni yóò ṣiṣẹ́ yẹn ṣiṣẹ́ yẹn títí bí àsìkò àlàáfíà yóò fi lọ òun ó fi wọ̀ nígbà wa padà délé ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí azar àti àlàáfíà àti magreb àti ìṣá ìpapọ̀ a ó rí i pé eléyẹn ó kàn fi ọ̀run rẹ̀ ló fi ń ṣeré ọlọ́run bá kó sọ wá ń bẹ̀ so nígbà tí wọ́n pa á láti ẹ̀ka kírun lásìkò bẹ̀rù báyìí báwo lèyìn ó ti wá fi ìrún lẹ̀ ní àsìkò ìgbà tó wà ní àlàáfíà tó sí ìbẹ̀rù kankan bákan náà àwọn ọ̀tá àti àwọn náà mọ bí ìrun ṣe tó níwájú mùsùlùmí báwo wá ni mùsùlùmí ọ̀hún gan ti gbé ìrun títẹ̀ nígbà tí àwọn tún ẹ ṣe mùsùlùmí wọ́n máa títóbi ìrun níwájú mùsùlùmí ẹni tó wá jẹ́ mùsùlùmí ọ̀hún gan fún rẹ̀ òkú tó wá dààmú pẹ̀lú ìrun náà. torí pé ní riwaya mi tí Jabir tó gbà wá ẹgbẹ́ à ń bọ̀ wá kà níwájú ó ní àwa pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ní Juhaina abẹ̀rẹ̀ sí ìjà abẹ̀rẹ̀ sí ìjà nígbà tí ìjà náà tó le koko nírun àbúrò lọ́ba wọlé làwọn mushrik wọ́n bá ní law milna alayhim maylatan la aqtata'nahum ìwà pé àtàkì wọn lẹ́ẹ̀kan náà ni àbá pa wọn lẹ́ẹ̀kan náà tán wọ́n ní ní Jibril aleyhi salatu wa salam lọ́ba wa bá anabi sallallahu alayhi wa sallam ó wá sọ fún anabi sallallahu alayhi wa sallam ní ti àwọn kèfèrí tí wọ́n ń gbèrò wípé innahu satatihim salatun hiya ahabbu ilayhim min al-awlad àsìkò òun ń bọ̀ irun òun ni wọ́n nífẹ̀ẹ́ sí ju kódà wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn ọmọ wọn lọ èyàn ní àsìkò àwọn àlẹ́jì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ wa a nífẹ̀ẹ́ sí nǹkan ní wa kódà ní tí ò tó ọmọ gan sẹ̀ àwọn nǹkan ilé ayé ìgbádùn ilé ayé lómi ìgbẹ́ níbi torí pé wọ́n ń ṣàjọyọ̀ níbi àjọyọ̀ náà ni wọ́n ti fìrún lẹ̀ léètò ti sọ̀rọ̀ tí wọ́n ń ṣe nígbà tí oyún ọlọ́ǹkan pa wọn láti rẹ̀ so níbi a ó rí pé ìrun jama ọ̀ràn yẹn ni adébí sallallahu alayhi wa sallam kò fún ẹnì kankan ní àwíjàre àti fi ìrun jama sílẹ̀ tí èdè bíi pé afọ́jú tó fọ́jú tí ó sì ní ẹni tí ó mú lọ sí mọ́tíláṣí tí ilé rẹ̀ sì jìnà sí mọ́tíláṣí tó sì jẹ́ pé àsìkò òjò ni àwọn kòtò ọ̀pọ̀ lójú ọ̀nà tó wá lọ complain fún anabi sallallahu alayhi wa sallam ṣé òun lè kírun nínú ilé òun anabi sallallahu alayhi wa ní wá sí mọ́síláṣí lópin ìgbà tí ọba gbọ́ tí wọ́n ń pè rùn. so eléyìí ti pàtàkì ìrun ó fi hàn sífà tí abdullahi ibn umar tó dárúkọ nínú àdìsí alákọ̀ọ́kọ́ tá a kà yìí sífà yẹn ọ̀kan nínú àwọn sífà ìrun àwọn afá àwọn ní sífà ìrun yẹn pọ̀ tó wá nù àdìs lágbára ọlọ́run tí ọlọ́run bá gbà wá láyè àwọn èyí a bá ní agbára láti sọ̀rọ̀ lórí ẹ̀ a ó sọ̀rọ̀ lórí ẹ̀ insha Allah ta'ala ṣùgbọ́n síwájú kí a tó fi àyè ìbéèrè lẹ̀ nígbà wọn bá pe ìrun tán a ó sọ̀rọ̀ lórí àsìkò tá a wà lónìí a sì sọ ní ṣókí nítorí òun gan dábàlá máa sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́kṣọ̀ àwà kan ọ̀gbà wa ó ní oṣù rájà tí a wà lórí ẹ̀ pàtàkì ẹ̀ ni pé àwọn dídà lóríṣiríṣi táwọn èèyàn tán mú wá sínú oṣù náà ó pọ̀ léè tó pọ̀ gangan kódà àwọn míì wà tó burú tó tí wọ́n ṣe ní ọ̀dọ̀ tí wá ń bí tó yẹ pé àárín àwọn lárúbáwá gangan náà tí ó sì ẹ̀rí kan fún bó ti wulẹ̀ ó kéré nínú súnà Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sì ń ṣe. so a ó dùn báyìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tí a ṣe àti ṣe ọlọ́run kí kó forí ẹ̀ dùn wa rahmatullah ọlọ́wọ́ba ó ṣe àwọn ọjọ́ àti àwọn àyè àti àwọn àsìkò ó fún àwọn kan lọ́lá ju àwọn kan lọ gẹ́gẹ́ bí hikmọ̀ ọlọ́run bó bá ti rò sí torí kí àwọn ẹrú ọlọ́run kó lè ní àǹfààní láti ṣe ìjọsìn àbí kó lè wá àlùbáríkà tó ń bẹ nínú ẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ọba kí oore wọn àti ládàá wọn kó lè pọ̀ ìdínú tí ọlọ́run ọba tó fi gbé àsìkò kan tó ti fún ní àgbéga àti àjùlọ lórí àsìkò míì ààyè kan tó fi fún ní ìgbéga àti àjùlọ lórí ààyè míì irú ẹ̀ ni àwọn ashhurul hurum inú wọn wà mẹ́rin ni wọ́n zulqaada zulhijja muharram àti rajab àwọn mẹ́ta wọ́n tẹ̀lera wọn ẹyọ kan dádúró èyí tó dádúró ò ní rajab irú àjùlọ táwọn ní òun náà ni torí pé ashhurul hurum àsìkò tó ní àpọ́nlé ni kí ọlọ́run sì pa wá láti pé a ò gbọ́dọ̀ jagun nínú ẹ̀ bákan náà àwọn àsìkò ni tí ìdẹ́sẹ̀ nínú ẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ní ó tóbi ju ìdẹ́sẹ̀ ní àsìkò míì lọ ẹ̀ṣẹ̀ tá a bá dá ní àwọn oṣù yìí ẹ̀ṣẹ̀ ńlá ni lórí àwọn oṣù lókù torí pé àsìkò ní tí ọlọ́run ní ká má dẹ́ṣẹ̀ nínú ẹ̀ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti rọ́jà gbogbo ẹ̀ ni wọ́n ní àsìkò yẹn ṣùgbọ́n ọlọ́run ṣe àwọn ìbáàdà míì sínú àwọn oṣù míì nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí ò sí nínú àwọn oṣù kejì tí a bá ní ashurul hurum ní gbogbo wọn káwọn kan wá ní àwa ń tiwa o àní ṣe hajj ní zulhijja mọ́ rajab la máa ṣe torí pé gbogbo wọn náà ashurul hurum ni ṣé a gba hajj ọlọ́run wọn a ní gbà káwọn kan wá ní àwa ò àní kí àní ṣe um, àwọn nǹkan tí ó yẹ ká ṣe nínú àbí arafa àbí pípa ẹran àti àwọn nǹkan míì tó yẹ ká ṣe mú oṣù tí ọlọ́run ní ká ṣe káwa ní nínú àwọn mẹ́ta yòókù láti ṣe ọlọ́run nígbà ní ọwọ́ wa bákan náà ni káwa dá ẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn tọ́lọ̀ ń ṣe ní ṣẹ̀ríà fún wa káwa dá yẹn rí ká fi sínú oṣù kan tí ọlọ́run ọba ò pa wá láṣẹ rẹ̀ bẹ́ẹ̀ náà lórí àwọn afáà ní nínú àwọn ènìyàn wọ́n pé oríṣi bíi mẹ́ta àkọ́kọ́ nínú wọn zayyanu anna mawasim al-fadli war-rahma majalu lillahi war-raha àwọn míì wọ́n wò pé àwọn àsìkò yẹn tí ọlọ́run fún láti jùlọ àsìkò ní kọ́ yẹ káwọn ọmọ gbádùn kan máa ṣe àwọn nǹkan àwàdà àti àti oríṣiríṣi àwọn nǹkan àwọn yẹn àwọn yẹn kùnà torí pé ọlọ́run ọba ò pa seru láti ẹ̀ka láti ṣerú àwọn nǹkan báyẹn kódà tí kì í ṣe àsìkò àwọn aṣòro lọ́rọ̀ oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ń ṣe lásìkò náà láti máa wá obìnrin láti máa jẹ máa jó máa lù àwọn míì wọ́n ń ṣe gbogbo àwọn àsìkò náà àwọn eléyẹn wọ́n وحرض طوائف أخرى سواء أكانوا ممن يملك نوايا طيبة ولكن غلب عليهم الجهل أو مي ولا جاكوي إرومبا وإرومبا توداني سبا أي مكان أبوريما توريبي وما إداجو إسمه àwọn mímúdáwìlì mọ̀sọ́ọ̀lẹ̀ wọ́n rí yáàtà àbí àwọn tó tiẹ̀ jẹ́ pé àwọn àǹfààní kan ni wọ́n ń wá àbí wọ́n pé aṣíwájú ni wọ́n ń wá nínú àwọn aṣíwájú ẹ̀sìn tó ń gbé àsìkò yẹn náà ni wọ́n lè rí time láti lo ipò aṣíwájú tó ń wá inú wọn ṣe irú àwọn àsìkò yẹn lẹ́sọ̀ fáwọn ẹlòmíì láti máa ṣe ìjọsìn tọ́lọ́run ọ̀pá wọn láṣẹ rẹ̀ inú wọn wá wá àwọn bídà léyìí tó pọ̀ tí ò sí nínú súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam afáàkan asan ibn Atiyya ó ní má ibtada qawmun bid'atan fi dinihim illa naza'a Allahu min sunnatihim mithlaha kò sí ìgbà tí àwọn ìjọ nínú ìjọ mùsùlùmí tó wà bídà kan láti máa ṣe àyàfi kí ọlọ́run yọ àwọn súnnà gẹ́gẹ́ bí irú bídà tán ọlọ́run yọ kó lu ẹ̀sìn wọn èyí ni pé wọn ò ní ráyè ṣe súnnà tó yẹ bídà ẹ̀rùn náà ni wọ́n gbójúmọ́ léyìí tó jẹ́ pé wọn ò ní kankan bó ti orí ọlọ́run sì ní dá náà padà fún wọn títí torí bídà tí wọ́n ti dálẹ̀ nínú ẹ̀. abu ayyub as-saktiyani ó ní ma zada sahibul bídà ijtihadan illa zada zada min allah bu'dan gbogbo bí ẹni tí ń bá ń ṣe bídà bó ti wulẹ̀ ó gbìyànjú tó ọlọ́run tó máa fi àlékún ìkùnà fún ni ọlọ́run bá kó sọ wa nílẹ̀ so àwọn èyí tó hàn jù nínú àwọn bídà tí wọ́n ṣe ní àsìkò àrájà ó ní wọ́n dárájà nìyẹn rí fún ààwẹ̀ àwọn afáà ní gẹ́gẹ́ bí ibn hajar al-asqalani ó ní lam yarid fi fadli shahri rajab wàlá siyamihi wàlá fi siyami shay'in minhu mu'ayyan wàlá fi qiyami laylati ليلته مخصوصة فيه أني آل سنة النبي صلى الله عليه وسلم نسنة إيتو جوجو أيلا بيبا ويرجبني أبي سيسي قيام الليل رجبني آريا آه ديتك كصحيح ليتو جوجو يصلح للحجة تالي في سيري ó ní èmi èmi nìkan kọ́ ni mo ti sọ̀rọ̀ yìí wà kọ́ni sábàkọ́ ni ilẹ̀ jẹ́gbù bìbáyàlìká bákan náà wọn àwọn àfáà tí wọ́n tí wọ́n nímà wọ́n ti síwájú mi sọ yìí nínú wọn ó ní imam abu ismail alharawi alhafiz àwọn náà ti gba ẹgbàwọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ pé kò sí àdíìsì kankan tó jọjú nínú tí wọ́n fi ń ṣẹ̀rí pé àgbàwẹ̀ rájà kò sí bó ti wùlẹ̀ ó kéré jù. bẹ́ẹ̀ náà ló tún sọ pé wọ́n á mọ àhàdíìsì wárìdà fi fadli Rajab àwọn àdíìsì tó wá nínú àjùlọ Rajab ó fi fadli síyáàmì àbí àjùlọ ààwẹ̀ nínú ẹ̀ ó síyáàmù shay'in minhu àbí kàtẹ́ wàá gbà àwẹ̀ kan ká fi sọrí Rajab kó lè ó kéré bọ́yá àwẹ̀ kan ní àbí méjì fàwọ́ àlà qismayn ó ní àwọn àdíìsì wọn pín sọ́nà méjì nínú wọn dọ̀ífà àwọn ètò lẹ nínú wọn mọ̀ọ́dúwà àwọn tí wọ́n parọ́ rẹ̀ tí ò sí òdòdó kan nínú ẹ̀wọ̀n tí ilẹ̀ ó kéré lọ́wọ́ kó àwọn àdìsí yẹn wa ló lè tó pọ̀ lórí irú àwọn báàbí tí àwọn èèyàn ń ṣe bí irú ọ̀kan tí wọ́n pè ní sọ̀láàtì rọ̀gá ìrun ìrun kí la máa pè é ni pé ìrun ìṣe ní ìṣèyàn ní adùn láti wá ládá láti ọ̀dọ̀ ọlọ́run wọ́n ní wọ́n bá wá láti ọ̀dọ̀ Anas ọmọ Malik ipe awwalu khamis min Rajab ipe alhamis alakọ̀kọ́ nínú Rajab gbogbo ẹnikẹ́ni tó bá kírun fiha bayna al-isha wal láàrin ìṣá títí di alẹ́ àkọ́kọ́ nínú òru tó bá kírun èyí ni pé lálẹ́ jimá ìsìnàtẹ́yì aṣàrọ̀ rọ́kàtàn tó bá kírun rákà méjìlá kó wá kà nínú gbogbo rákà náà yóò ka fatiha yóò ka inna anzalnahu fi laylatil qadr yóò tún ka kúlúwà Allahu ahad gbogbo ẹ̀ mẹ́ta mẹ́ta yafsilu bayna kulli rak'atayn bi taslimatayn lẹ́yìn gbogbo rákà méjì yóò ṣe sálámà tó bá wá parí yóò wá sí àsàlátù fún ànábì sallallahu alaihi wa sallam seventy yóò wá máa sọ nínú sùjádà rẹ̀ sọ̀bùhùn quddusun rabbul malaikati war-ruh gbogbo eléyìí pátá ó wà nù súnà ànábì sallallahu alaihi wa sallam yóò wá sí ní seventy times. يوا قولي دي ويقول سبعين مرة رب اغفر وارحم رب اغفر وارحم وتجاوز أما تعلم إنك أنت العلي عزيز العظيم يوتو صني 70 times لو في السجدة وصل لبان بقولوا لي نوا تاو مينا في توبة قوة ننشي بس كيس problem ni pe wa kirun wọ́n ti rákà méjì méjì wọ́n sálámà problem tó wà ń bẹ̀ ni pé wọn ò ṣe lórí sunna anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sì ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa gbogbo ẹnìkan tó bá mú nǹkan kan wá nínú ẹ̀sìn yìí tí ò sí nínú ẹ̀ á dà padà fún un. من amila عملا ليس عليه amruna gbogbo ẹnìkan tó bá ṣe nǹkan kan tí ò sí àṣẹ wa lórí ẹ̀ pé ṣe fahuwa radd àdàpadà fún bó ti wulẹ̀ ó dáa tó torí pé òun ní ìwò kọ́dà ọlọ́ọ̀pá látàrí rẹ̀ ntọ́lọ́wọ́ bá ti pàṣẹ rẹ̀ àgbọ̀dọ̀ ṣe torí ẹ̀sìn àwọn afáàní tàn kí sí ni gẹ́gẹ́ bí sójà ni wá dúró àdúró máa lọ àmà lọ káwáṣe nǹkan míì tọ́lọ̀ ọ̀pá wá látẹ̀ẹ̀rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ wa so ìdínà ibi tí tó burú sí ni pé àwọn tó bìlíìvù ẹ̀ wọ́n gbà pẹ̀lú ọkàn kan pẹ̀lú ìgbàgbọ́ ṣùgbọ́n at the end wọn ò ní gbà lọ́wọ́ wọn àwọn ò sì mà torí pé àwọn lérò pé ẹ̀sìn ni torí pé àwọn àfa sọ fún wọn pé ẹ̀sìn ni àwọn àfa òun náà sì ń gbà so ẹnì tí ń gbààwẹ̀ síwájú kí rọ́jàbù tó dé tó ń gba alhamis àti monday kó túbọ̀ tẹ̀ramọ́ kọ́ máa tí ó rí nu rọ́jà yóò ju èyí tí ó rí nu oṣù míì lọ tí kìí ṣe rọ́jà ẹni tí ń ṣe kìámù lè ó ṣe rákà mẹ́ta ní ṣe kó ṣe rákà márùn ní kí rákà méje ní kí kó túbọ̀ tẹra mọ́ nínú Rajab ládé tí ó rí nínú Rajab yóò ju ti èyí tí ó rí nínú oṣù tí kìí ṣe aṣòro ìhòrùn lọ torí pé gbogbo oṣù mẹ́rẹ̀ẹ̀rin ló ní àpọ́nlé ẹ̀sìn nínú ẹ̀ ọlọ́run lọ́pọ̀ ládàá rẹ̀ ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ ọlọ́run lọ́pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ká wá dá nǹkan kan yanrí tí ànábì sallallahu alaihi wa sallam ṣe tí ó sì pa wá láṣẹ rẹ̀ láti ṣe ọlọ́run nígbà lọ́wọ́ wa ẹni tó wáyé pé kùránì ní bá ń gbà kó tẹra mọ́ nínú oṣù yìí ẹni tí ń bá ń ṣe ẹ̀ṣẹ̀ kan kó fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ pàápàá jùlọ torí oṣù yìí ṣùgbọ́n ó tún wá máa bẹ̀ lọ́n tí fi ilẹ̀ tó ń bẹ̀ lọ́n tó ń fi ilẹ̀ yìí lóṣù míì ti ń bọ̀ kọ́lọ́hún ti wá gbé sí òun fi ilẹ̀ pátápátá kẹ́lẹ́ yọ jẹ́ sábà fífi gbogbo ohun tí ń ṣe lẹ́sẹ̀ yẹn kó fi ilẹ̀ gẹ́gẹ́ bí àti máa ń fi gbogbo àwọn tí ó jẹ́sẹ̀ tá a fi lẹ́nu Ramadan inú oṣù àwọn Dhul-Hijjah àti Dhul-Qa'dah àti Muharram àti Rajab gbogbo orú àwọn kan ni wọ́n gbà wá yànjú ẹ̀ torí pé oṣù tí Ọlọ́run ọba ṣe ní àpọ́nlé ni ṣùgbọ́n ká wá dá ẹ̀sùn kan yarí tí Ànábì sallallahu alaihi wa sallam ṣe eléyìí ni Ọlọ́run ní ìgbà lọ́wọ́ wa ààyè tí ò le tó láti ṣe gbogbo àwọn oríṣiríṣi àwọn àdìs tó wá lórí ẹ̀ so eléyìí ni a ó ṣe ní ṣókí ṣùgbọ́n tí ààyè bá wà a lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí eléyìí lásán èyí tí a sọ tó ṣe déédéé ọlọ́run kò fún wa ládẹ̀ èyí tí a ṣe àti ṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatulah wa alaykum salaam. àfa ṣe é máa ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ẹ máa ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ẹ máa ń gba àdàmís àti ẹ máa gbà á tẹ́ ẹ bá tó tí bó tiẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ ẹ gba àwọn oṣù àyámọ̀dì thirteen fourteen fifteen ẹ̀tún ẹgbà ní oṣù yìí gbogbo àwọn tí súnà wà lórí ẹtí àdẹ́sà sẹ́làǹpá wá láti láti máa ṣe níjọsìn ẹ tẹra mọ́ nínú oṣù yìí àwọn kí ni tẹ́ ń ṣe tẹ́ rò pé bọ́yá ìwà tí ọlọ́wọ̀ ọ̀fẹ́ ni ẹ̀fí ilẹ̀ torí pé ṣíṣe nínú oṣù yìí ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn ìjọsìn tẹ́ ẹ ń ṣe tẹ́ ẹ mọ̀ ọlọ́run pa wá láti ẹ̀rẹ̀ àlẹ́gbẹ̀ta ọ̀sán pa wá láti ẹ tẹra mọ́ nínú oṣù yìí àti tẹ́ ń kí lọ́jà ẹ̀ ń kí nu ṣọ́ọ̀bù ni ẹ mọ́ àgbà ní ìyànjú àti máa ṣe dá oṣù yìí yẹn rí láti gba àwẹ̀ rẹ̀ kò sí ní ẹ̀sìn Islam pẹ̀lú kò sí kò sí àdíìsì tó tó tó tó tó tó ṣe fẹsẹ̀ múlẹ̀ tá a lè fi ṣẹ̀rí wípé ń صلاة الخوف أي نعم ذاك يوكا صلاة الخوف nígbà yẹn èyí tí wọ́n kí yìí wọ́n wà ní èrè àjò ni àwọn náà jáde lọ láti lọ bá àwọn ọ̀tá so nígbà yẹn wọ́n wà ní kíni onírìn àjò rákà mélòó wọn kì rákà méjì ni ìrun wọn tẹ́lẹ̀ náà rákà méjì ni tó àwọn ìjọ kan wọn kì rákà kan pẹ̀lú anabi sallallahu àwọn ọjọ́ kejì wọn kì rákà kan pẹ̀lú anabi sallallahu nínú àwọn sífà yẹn èyí tí wọ́n bá ń kí nílé tí wọ́n kì rákà mẹ́rin òun náà wà gbogbo ẹ̀ láwọn

gẹ́gẹ́ bí a ṣe ṣe àṣìṣà nínú ìdánilẹ́kọ̀ọ́ àti àlàyé àkókò ní àṣìṣe lójúmọ́. Jẹ́fẹ́ àwọn òṣèlú wà tó lè múyàn láti lọ sí irun jẹ́m ìdí mọ́sálásí nínú ẹ̀ mo ní àìlálàáfíà ẹni tí ò lálàáfíà láti lè lọ sí mọ́sálásí ó lè kírun ẹ̀ lé torí pé kò lálàáfíà jẹ́m ìyẹn ó ti sàn lórí òun tiẹ̀. alẹ́ wa béèrè pé ṣé bí afọ́jú náà lálàáfíà àlàáfíà àìlálàáfíà tiẹ̀ state i mean ó wà permanently ni so èyí tí tẹ́lẹ̀ yìí ó wà temporarily ni so that is why. but tabani agba afọ́jú that means all is light. Yọọ ma kírun ẹ̀ ní òun so that is why so àwọn àwọn ní ìwà bí ẹni tó ní nǹkan kan ní àìsàn bó ti kọ́dà bó jẹ́ pé permanently ni ṣùgbọ́n yóò máa pa àwọn tí yóò kírun pẹ̀lú wọn lára irú yẹn ní àǹfààní àti. má lọ mọ́ṣáláṣí àwọn údìrí mi údìrí ni jẹ́ pé yọ́ pààyàn ní dandan láti lọ mọ́ má lọ mọ́ṣáláṣí pẹ̀lú pé ó dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ nǹkan kan tí ń rùn bíi garlic àti àwọn nǹkan míì tó wà bí irú rẹ̀ eléyìí náà ó dùn ní láti má wá sí mọ́ṣáláṣí kírun ṣùgbọ́n òun díẹ̀ ó dẹ́sẹ̀ jíjẹ kíní tó jẹ yẹn tí ó tó fi di lọ́wọ́ láti mọ wà sí mọ́ síláṣí so àwọn ọdúnrún wa most especially gbogbo nǹkan tí ó bá ti pa àwọn tí wọ́n jọ kírun lára tí bá ń bẹ lára èèyàn eléyìí ti di ọdún fún láti mọ wà sí mọ́ síláṣí torí láti mọ́ pa ẹlòmíì lára Allahu alam. Láàrín. Láàrín. Láàrín afọ́jú lè ṣe imam kò sí tí ó mú afọ́jú láti má ṣe imam kí ló dé ṣé àbí ibi tí problem wà nìyẹn pípé táwọn àfáà wí kì í ṣe pípé ara pípé ẹ̀mí ni àti ẹ̀sìn ẹni tí ń ṣàgbèrè ní ìfúnṣó àfáà ti ń fa sìgá níwájú àwọn èèyàn só pé àbí àfáà tí à ń rí títì tí ó máa lọ ní ní lílọ ẹni tí tẹ̀ ní mọ̀ pé àfáà ni nílò àbùkù so pípé tá à ń wí kàmáàlà tá à ń wí kàmáàlà àkìlák ni àti mùrúà ẹni pé personality kì ṣe pípé ẹ̀dá àwọn àfáà ńláńlá láti àsìkò àwọn sàhábà wọ́n ń fọ́jú wọ́n sì ń kírun fáwọn èèyàn wọn torí pé àwọn làáfà kò sáàfà míì lẹ́yìn wọn wọ́n ń fọ́jú wọn ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n sì ń kírun fáwọn èèyàn torí pé kì í ṣe àìsàn tí a ní èèyàn ní kírun kí ló mu kò sí nínú àwọn ṣùrútù ìmáàmà pẹ́ẹ́pẹ́ Allahu alim. àkọ́kọ́ kò sí ìyapa lórí asulul ibada lápèjúwe ẹ̀rùn kíkí ọ̀ràn ẹ̀yàn ni àbí bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ a rí inú àfà tó ní ẹ̀rùn kíkí èso ọ̀ràn kò sí ìjọ máa ń yapa ẹnu lé lórí kì í ṣe àwọn nǹkan tó lè pẹ̀sìn lára gẹ́gẹ́ bí àsọ̀rọ̀ ní pé wọ́n ní eh, ṣíṣe ní ẹ̀tọ́ àbí ṣẹ̀ríà ọdún báyìí ni ọdún báyìí ni kí ni tẹ́lẹ̀ yóò fẹ́ change kò change anything then àwọn ìkìláàfù mi wà tó yẹ pé kì í ṣe ìkìláàfù mi ìkìláàfù tanawwu' ni that is uh, no type èyí pé tá a bá ṣe báyìí déédéé ni bá a bá ṣe báyìí déédéé ni bí irú sálámà ẹyọ kan àti sálámà méjì ìkìláàfù tanawwu' ni kì í ṣe nǹkan kan lè sọ wulẹ̀ ká máa jà sí so ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsìláàfù àwọn àfáà kì í ṣe absolute kò sí inú ẹ̀ pẹ́ẹ́pẹ́ ntí máa mú ìsìláàfù absolute ni wàá bídà ni àwọn tí wọ́n ya pẹ́ẹ́nu lórí absolute ẹ̀ ó rí pé àwọn àwọn oníbídà ni gẹ́gẹ́ bí àwọn mọ̀tẹ́dìlà àwọn kàwárì àwọn ṣíà gbogbo àwọn asábùl bídà ni wọ́n bẹ́ẹ̀ gbogbo àwọn mùsùlùmí òdodo tí wọ́n tẹ̀lé súnà anabi sallallahu alaihi wasallam kò sí ìyapa ẹnu lórí aslu din fẹ́ pẹ́ bó ti wulẹ̀ ọmọ Allahu alam àkọ́kọ́ náà mo fẹ́ mo fẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí ìdúpẹ́ fọ́lọ́run tí ó fi àlùbáríkà sí ìjókòó wa yìí pàápàá jùlọ ọlọ́wọ́ bá tún kẹwàá pẹ̀lú àwọn àfáà tí wọ́n níbẹ̀rù ọlọ́run tí wọ́n sì fi ẹ̀sìn sọ́kàn bó ti wulẹ̀ orí eré tí wọ́n náà làwọn ń jẹ lónìí torí pé kò pọ̀ nínú àwọn àfà tí wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tí wọ́n sì tún wá jókòó níbi tí ọmọ akẹ́kọ̀ọ́ wọn tó ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn irú àwọn àfà báyẹn wọ́n sọ torí pé sífà wọn ni pé wọn ò nígbéraga torí pé àwọn afá wọn ní ìmọ̀tàrí a ní jẹ́ onímọ̀ àtùgbà tá a bá kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ ẹni tá a jù lọ àtẹni a jọ déédéé àtẹni tó jù lọ. so mo kàn fẹ́ ṣe recognition ni ọlọ́wọ́ bá kí ó bá wà lẹ́rọ lọ́ra ẹ̀mí wọn àwọn àfáwà Ustaz Yunus uh, Imam uh, èmi tí mo jókòó wájú wọn báyìí 1971 wọ́n kọ́ mi ní primary two kìí ṣe wọn kọ́ mi lárabíkò class teacher english àti gbogbo àwọn subject tí wọ́n ń ká àwọn ọmọléèwé bí ìtọ́jú jẹ́ pé ibẹ̀ láti ṣe àtẹ̀gùn tí fi ṣe excellent torí pé lẹ́yìn ìgbà tí wọ́n yan double promotion mo rí láti class wọn lọ sí primary four direct so bákan náà wọ́n tún kọ́ mi ní junior secondary school láti nígbà tá a kéwú ní um, nurudin so bámbámbám lọ ọlọ́run bá kí ó fún wọn ní ládàá jazakumullahu khair tasharafna bi hudurikum hadhihi majlisa ayyakumullah uh, assalamu alaikum wa rahmatullah